inú ilé tí à ń gbé ó ń júwe fún wa wípé ẹnìkan bẹ tí wọ́n ń pè ní bricklayer bí wọ́n bá ti wá ṣiṣẹ́ ọ̀hún ó rí i pé tíwọ náà bá gbìyànjú tó fẹ́ ṣerú ẹ̀ o lè má lè ṣe bí wọ́n ṣe ṣe látara bẹ̀ ó mọ pàtàkì ẹni tó ṣe iṣẹ́ náà bẹ́ẹ̀ náà ni tí a bá ronú dáadáa nípa bí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala bó ṣe dá àwọn ẹ̀dá rẹ̀ á ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tí a ti ka àwọn ayatul qur'aniya alhadisul awwal filbab àbí عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحة فستكون فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم حديث لا كوكو ni báàbù yìí àfáwà Abu Hurairah àwọn náà ni wọ́n gba hadith náà wá kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó bá wa yọ́nú sí àfáwà Abu Hurairah wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi ní badiru bil a'mali salihah anabi ní kí ẹnì kọ̀ọ̀kan yín ẹ tara ṣàṣà. المبادرة إلى شيء أي المسابقة إليه أو المسارعة المسارعة إلى شيء سارعوا بادروا سابقوا ẹ tara ṣàṣà ẹ má fi falẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní ká tara ṣàṣà lọ síbi àwọn ṣe olóore al-a'mali s-salihah ẹ tara ṣàṣà lọ síbi iṣẹ́ olóore tí wọ́n bá sọ fún wa pé iṣẹ́ olóore níṣẹ́ kan badiru ilayhi ẹ tara ṣàṣà kẹ́ ẹ tètè lọ ṣiṣẹ́ ọ̀hún ẹ má fi iṣẹ́ náà ẹ má fi falẹ̀ kí ni tí a ń pè ní iṣẹ́ olóore al-amalu s-salih ala asulayin iṣẹ́ eré ó dúró lórí ìpìlẹ̀ méjì tí wọ́n bá níṣẹ́ eré níṣẹ́ kan àkọ́kọ́ nú ẹ̀ al-ikhlas gbogbo sẹ́tẹ̀yìn bá ṣe nítorí tọ́lọ́n subhanahu wa ta'ala téèyàn ò wá nǹkan nídìí ẹ̀ ju ojú rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan lọ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimọ̀tàbàá li rasulillahi sallallahu alayhi wa sallam alimọ̀tàbàátu li rasulillahi sallallahu alayhi wa sallam kéyìn ó ṣiṣẹ́ orí ọ̀hún níbàámu sí bí anábì ṣe ní ká ṣe èèyàn lè láníyàn tó dáa lórí iṣẹ́ rẹ̀ tí ṣíṣe rẹ̀ tó bá ṣe pa síbá anábì ṣe ní ká èèyàn ò ní gbaládá lọ́dọ̀ Ọlọ́run èèyàn sì lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ṣe ní ká ṣe ṣùgbọ́n níyàn tó nítọ̀hún fi ṣe tí ó bá ti jẹ́ tó tọ́lọ́hún kò ní gbalada nǹkan méjèèjì gbúdọ̀ pé ṣe ara ṣe ká tó lè pè ní ṣe olóore òjíṣẹ́ ọlọ́run ọba ní bàdírù bil amali as ẹ tara ṣàṣà bil amali bàdírù bil amali ẹ tara ṣàṣà tẹ́ ẹ bá ti gbọ́ pé iṣẹ́ olóore níṣẹ́ kan ẹ má fi dọ́là ẹ gbọ́ nínú wáàsí béèyàn bá ṣe báyìí èèyàn ó gbalada lọ́dọ̀ ọlọ́run béèyàn bá ṣe báyìí ọlọ́run ó san yàn lẹ́san béèyàn bá ṣe léyìí ẹ̀san tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore tó ga jù òun náà ni tawhid kéèyàn má pa nǹkan mí papọ̀ mọ́ ọlọ́run subhanahu wa ta'ala òun níṣẹ́ olóore jù ọlọ́run ọba subhanahu wa ta'ala قن صفوان النبي صلى الله عليه وسلم قل لي النبي صفوان قل أعوذ بالله من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي إنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا والعمل الصالح هنا التوحيد torí pé n tó tẹ̀lé o ní pé wala yushrik bi ibadati rabbihi ahada bí ìgbà tá a sọ wípé àní ibudullaha wajtanibu tagut bí ìgbà tá a sọ wípé u'budu rabbakum u'budullaha wala tushriku bihi shay'an faman yarju liqa'a rabbih gbogbo ẹnikẹ́ni tó lágbìyèlé tó ń ran pé òun ó máa ṣe pàdé ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì kí ni nǹkan tó gbúdọ̀ mójútó fàlẹ́yà amalan saliha kó sì ṣe eré kí ni ṣe eré ń bẹ̀ yẹn ni pé tawhid kó mọ̀ pa nǹkan kan mí pọ̀ mọ́ lọ kó jẹ́ kí iṣẹ́ rẹ̀ tí ó ṣe kó mọ́ ní ti torí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ní kàlùsọ a jẹ́ wípé badiru bil amali saliha ẹ tara ṣàṣà lọ síbi iṣẹ́ olóore èyí tó ga jù nínú gbogbo iṣẹ́ olóore ó náà ní tawhid kéèyàn mọ́ pa nǹkan mi papọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lẹ́yìn eléyìí in tó tún tẹ̀lé tó ga tẹ̀lé nínú iṣẹ́ olóore birrul walidain wa adamu uquqihima kéèyàn ó ṣe dáadáa sáwọn òbí èèyàn méjèèjì kí èèyàn ó má ṣe kún sáwọn òbí èèyàn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ fún anáà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ọlọ́run ọba ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu ọlọ́run ọba ti ṣe lófin ó ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ wípé ẹ ò gbúdọ̀ jọ́sìn fún ẹnikẹ́ni illa iyyahu àfi ọlọ́run ọba nìkan òun la gbúdọ̀ máa jọ́sìn fún wọ́bìlwàlìdẹ́ni ìsànà bákan náà àwọn òbí wa méjèèjì ká ṣe dáadáa sí wọn lẹ́yìn ìgbà tí a pa wá láṣẹ pé kí a jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala lóun nìkan wàbìlwàlìdẹ́ni ìsànà àwọn òbí wa méjèèjì wọ́n ní kí a ṣe dáadáa sí àwọn òbí wa lẹ́yìn eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe olóore àwọn ṣe dáadáa tó kù ó tún wá sí kíni o ó tẹ̀lé bàdírù bilẹ̀ àmàlì sọ̀lìhà òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹ tara ṣàṣà àwọn ṣe olóore ẹ lọ mójútó kẹ máa ṣe kí nìdí tánàbí fi ń kapá mọ́rọ̀ yìí fún wa ànábì sọ ìdí kí nìdí ọ̀hún fasatakuna fitanan ẹ́ eh? fasa takunu fitana kakita ìlẹ́ẹ̀lì mọ́bìlì òṣìṣẹ́ ọlọ́run ọba ní nítorí pé ó fẹ́ yá tán kò ní pẹ́ tí yóò fi ṣẹlẹ̀ ànábì òní fasa òfà fasa takunu nítorí wípé tó bá ya fìtínà. yóò padà ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ń rí tó rọrùn nísìnyí yóò padà di nǹkan tí ó ṣòro yóò padà di nǹkan tí ó mú fìtínà lọ́wọ́ tó bá yá tí ó mú lọ́wọ́ yìí kàkítọ̀ ilẹ̀ ilẹ̀ lèmọ́tò yóò dà gẹ́gẹ́ bí òkùnkùn bí ìgbà tó rú tí òru tó bá sóòkù tí kò sí mọ́lẹ̀ kankan níbẹ̀ abala ẹ̀rí pé tóru bá ń ru tílẹ̀ bá kọ́ sọ awọlù lẹ́yìn àkọ́kọ́ òru a sì tún máa rí funfun funfun díẹ̀díẹ̀ a sì rà wá tó bá ń sú lọ tó bá yá ìpele kan bẹ tẹ́ẹ̀tì ẹ̀ ní rí kankan dúdú nìkan lẹ́ẹ̀ máa rí òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó se tẹ̀sùbí ó ṣe àfiwé bí fìtínà yìí ó ṣe rí bí òru tí ò sí mọ́lẹ̀ kankan bẹ̀ dàtí fìtínà yẹn ó wà débi wípé ẹ tiẹ̀ ní rí nǹkan kan tí ó o oore aburú òun lẹ́ẹ̀ máa rí òun ni ó pọ̀ tó bá dìgbà náà òjíṣẹ́ ọlọ́run jẹ́ kó yọ pé fìtínà yìí ó pọ̀ débi pé yusufi rọ́jùlù mọ̀mínà wà yumsi kàfírà ẹ̀ rí èèyàn kan yóò mọ̀júmọ́ ní mùmìnì ṣùgbọ́n kílẹ̀ ò tó sùn yóò sì ti di kèfèrí nítorí fìtínà tí ó máa ṣẹlẹ̀ ńgbà náà wàyúm sí mùmìnà ẹ̀rí ẹlòmíì tí ó lẹ́lẹ́ ní mùmìnì tí ó lọ sùn ní mùmìnì ṣùgbọ́n gbà tí ó bá fi jí wàyú síbi hù kàfìrọ̀ yóò jí lẹ́ni tí ó ti di kèfèrí yẹ̀bí ìdí iná hù bí àrùndín mìíràn dúnìyà ọmọ yóò gbé ẹ̀sìn rẹ̀ ta nítorí adùn kan mina dunia kì í ṣe torí ayé nìkan nítorí nǹkan ẹyọ kan bí arọ́dín nítorí adùn ìgbádùn kan mina dunia nílé ayé ń bí ọmọ ènìyàn yóò gbẹ̀sìn rẹ̀ ta rawahu muslim afa muslim ni wọ́n gba hadithi yìí wá ntí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tánàbí ń sọ fún wa ń bí òun náà ni wípé kí ẹnì kọ̀ọ̀kan wa kí á tara ṣàṣà láti lè máa ṣiṣẹ́ olóore bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ àwọn iṣẹ́ olóore tá à ń ṣe tí ń rọrùn ayé ó padà di tí ó lágbára débi wípé yóò wàá di nǹkan tí ó di ogun àti rí nǹkan yẹn ṣe anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi sọ fún akótó bá di kẹyìn ayé alimutamasiku bidini kalqabidi ala al-jamr ẹni tí ó bá di ẹ̀sìn rẹ̀ mú bó ti tọ́ àti bó ṣe yẹ yóò dà gẹ́gẹ́ bí ẹni tó gbá ògùn náà mú tí o kò ní fẹ́ sọ́ọ́lẹ̀ bí o bá sì sọ́ọ́lẹ̀ yóò máa jó lọ́wọ́ ẹ rí i pé gbogbo àwọn nǹkan tí ṣíṣe rẹ̀ já sí rọrùn nígbà kan nínú àlámọ̀rí ẹ̀sìn bàbá kíyèsí dáadáa ó ti fẹ́ máa di wàhálà lásìkò tá a wà yìí ó ti fẹ́ máa mú ìyọnu lọ́wọ́ ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣe yóò pinnu nínú ẹ̀mí rẹ̀ pé òun fẹ́ ṣe nítorí tọ́lọ́run subhanahu wa ta'ala ogun tó ń bá ń kàn nídìí ẹ̀ òun ó máa ṣe faradà lérí ẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ yìí ó ní anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ní anabi sọ fún wa gbogbo àwọn nǹkan tí a ń ṣe nídìí ẹ̀sìn tí ò mú tuma tí ò má ariwo kankan lọ́wọ́ lásìkò yìí àbí nínú àwọn àsìkò ó ti ń di nǹkan tí ń mariwo lọ́wọ́ tí àwọn èèyàn ń fún nítumọ̀ míì tí kò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí fìtínà ni anabi sallallahu alayhi wa sallam lànàbí pé àwọn nǹkan yẹn so ìyẹn túmọ̀ sí pé gbàtọ̀ wá láǹfààní láti rí àwọn nǹkan dáadáa ṣe nídìí ẹ̀sìn àǹfààní ń bẹ fún ọ ààyè gbà ọ oríkùn lọ́wọ́ anabi ní baadiru bil a'mal salih tètè tara tàṣà máa ṣe tara tàṣà máa ṣe kó tó di pé fitinà wà dé tí ṣíṣe àwọn nǹkan wọ̀nyí tí ò ní fẹ́ já sí rọrùn fitinà yìí yóò lè débi pé ẹni tó jí ní mùsùlùmí mọ̀mìnì yóò padà di kèfèrí kílẹ̀ òjò sùn ẹlòmíì ó sùn ní mọ̀mìnì jíjí tí ó máa jí báyìí inú kúfúrù inú kèfèrí ní òjì sí i kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kó mọ́ sẹ́yìn sọ́ni kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀. kí ni nǹkan tó fà á tí ó fi máa rí bẹ́ẹ̀ wọn là nábì sàlàyé fún wa pé yẹ̀bí òdì iná òbí àròdì mi náà dúnìyà ẹ̀sìn ò ní ní pàtàkì lẹ́mìí àwọn ènìyàn mọ́ ọmọnìyàn ṣetán láti ta ẹ̀sìn ẹ̀ láti gbé ẹ̀sìn rẹ̀ jùnù nítorí àǹfààní kan péré nínú àǹfààní ilé ayé ẹlòmíì torí pé ń wáṣẹ́ ọ̀sọ̀ ẹ̀sìn ẹ̀ ẹlòmíì torí pé ń wá ipò ọ̀sọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ ọ̀sọ̀ nù so ìdí ni tí anabi sallallahu alayhi wa alayhi wa sallam ní mélòó mélòó lẹni tá a rí wípé mùmíní ni kílẹ̀ ò tó sùn ó ti di kèfèrí nítorí kíni o nítorí pé àlámọ̀rí ayé tí ń lé tí ń wá yóò ṣe kíni o yóò fi sọ yóò sọ ẹ̀sìn rẹ̀ nù abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó má sà sọ wa níbi irúfẹ́ fìtínà bẹ́ẹ̀. hadith ẹlẹ́ẹ̀kejì alhadith thani ani abi sirwaca bikasri sin almuhmala wa fatciha a lè pè ní abi sirwaca a abi sarwaca. إما كاس السين يعني بالكسر أبي كاسي سين كاسي بالفتح كافن فتح لنا أون عقبة بن الحارث رضي الله عنه قال صليت وراء النبي صلى الله عليه وسلم بالمدينة العصرة فسلم ثم قام مسرعا فتخطى رقاب الناس إلى بعد حجر نسائه ففزع ناس من سرعته فخرج عليهم فرأى أنهم قد عجبوا من سرعته قال ذكرت شيئا من تبر عندنا فكرئت أن يحبسني فأمرت بقسمته رواه البخاري وفي رواية له كنت خلفت في البيت تبرا من الصدقة فكرهت أن أبيته التبر قطع ذهب أو فضة لا ترى wípé gbogbo àwọn nǹkan dáadáa tá a bá ń pè wá sí ànábì ni àríkọ́ṣe wa sallallahu alayhi wa sallam tá a bá ní ṣe olóore níṣẹ́ kan a mọ̀ bá nàbí òun wájú ń bẹ̀ ni tá bá sì ní iṣẹ́ ẹ̀ṣẹ̀ a gbúdọ̀ débi nǹkan yìí a ní bá nàbí náà ń bẹ̀ sallallahu alaihi wasallam eléyìí ni kó máa jẹ́ ìṣesí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ onímímọ̀ àbí ẹni tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn ní tí a sọ fáwọn èèyàn pó dáa kí wọ́n rí páwa náà ń ṣe ká jẹ́ aṣáájú níbi dáadáa yẹn níta sì ń sọ fáwọn èèyàn pé kò dáa ọlọ́run ò fẹ́ kó má jẹ́ pàwọ́ gan ni wọ́n máa bá nídìí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ walaqad kana lakum fi rasulillahi uswatun hasana àdìkọ́sí ń bẹ lára anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa kí badiru bil amali soliha anabi ni ẹ máa tara ṣaṣa ẹ máa fi ṣe ẹrí falẹ̀ ẹ jẹ́ ká wá wo ìṣesẹ́ anabi tá a fẹ́ sọ àdìsẹ́ lẹ́ẹ̀kejì yìí tó ń júwe pé anabi kì í fi ṣe ẹlẹ́ẹ̀rẹ́ kì í fi falẹ̀ rárá sàbẹ̀ tí a mọ̀ sí Uqba ọmọ Harith tí kúnyà rẹ̀ ń jẹ́ Abu Sarwa'a aw Abu Sarwa'a kọ́lọ́mọ̀ bá kó bá a yọnu sí oni sọlẹ́yìí wàrọ̀ ànàbíyí sallallahu alayhi wa sallam bilimadinati al-asra ó ní mo kí lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam nílùú madina mo kírun àlàásàrè lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run bá a ṣe kírun tán fasalam tánàbí sálámà báyìí thumma qama musri'an bó ṣe sálámà tán ànábì bá dìde ó bá ń yára ó bẹ̀rẹ̀ sí ní yára rìn ó tẹsẹ̀ mọ́ rìn fatakhatta riqaba an-nas débi wípé ànábì bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn èèyàn ó ń lasẹ̀ gba orí àwọn èèyàn kọjá báyìí nínú sáfù tí kì sì ṣe ṣe ànábì ànábì yìí sábà ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní la ẹsẹ̀ gborí àwọn èèyàn kọjá lẹ́ni tó ń yára ila ba'di hujari nisa'ihi ó wá tara ṣàṣà lọ sí yàrá ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ hujratu hujjar jamuhu nítorí pé yàrá àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ó fẹnu gbé mọ́sálásí báwọn ẹ̀ bá ti jáde mọ́sálásí yóò kó sínú yàrá àwọn àwọn yàrá àwọn ìyàwó rẹ̀ báwọn ẹ̀ bí ṣe sálámà báyìí anabi ní yàrá kíákíákíákíá tó fi wọ ọ̀kanú yàrá àwọn ìyàwó rẹ̀ fọkọrọjà aleihim ìgbà tó ṣe díẹ̀ anabi bá jáde fọrọ a anabi wá rí pé anna ohun kọdà ajibu min sur'atihi anabi rí pé àwọn sàábé wọn sàn ṣe mà kí ni wàá dé kí ló ṣẹlẹ̀ nulẹ̀ àbí wá àyè kan títí dé ni tánàbí fi tètè ṣe kámákámá kò sí nínú òṣèṣe rẹ̀ nínú òṣèṣe anabi tánàbí sálàmù bá kírun tán anabi yóò dúró yóò farabalẹ̀ ṣùgbọ́n níjọ́ yẹn bó ṣe sálámà báyìí kíá lànà bẹ̀rẹ̀ sí ní tí ara kíá káwọ́ tètè wọlé ànábì wa rí i pé wọ́n ń ṣe mà ní sọ̀rọ̀ àtìhí lérí bóun ṣe yára tètè dìde kọ́ọ̀l ànábì wa ní zakaritu shay'an min tabirin indana ànábì ní tó ṣẹlẹ̀ ni pé mo rántí nǹkan kí ni nǹkan náà góòlù kan nínú góòlù góòlù àbí fàdákà katibiri imam shafi rahimahullah naam atibir katurubi fi mulqa fi amakinihi atibir adhahabu aw alfidda anabi ni mo rántí bí mo ṣe ń kírun tábàyí mo rántí góòlù kan nínú àwọn góòlù sọdákọ zaka tí wọ́n gbà anábì sì gbẹ zaka ṣùgbọ́n àti ìpín fún àwọn tó yẹ kó gbà wọn á rántí pé ó sì ń bẹ lọ́dọ̀ wa fàkàrí ìtú àyìnyà bísà ni anábì ni mo sì kórìíra kò wù mí àyìnyà bísà ni kí góòlù tí mo fi sínú ilé yẹn kọ́ wá kó mi ń papá mara ntọ́ yẹ kí n ṣe kí n má ṣe kọ́kàn máa wà ń bẹ̀ góòlù ń bẹ́ẹ̀ nulẹ̀ góòlù ń bẹ́ẹ̀ nulẹ̀ mo fẹ́ máa kírun kọ́ máa wá sí mi lọ́kàn anabi ni mi ò fẹ́ bẹ́ẹ̀ fa amaritu bi kismatihi òun ló dé tètè dìde mo pàṣẹ pé ó yá ẹ lọ pín ẹ lọ pín fáwọn tí tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí afáwà Bukhari náà gba hadith yìí wá wàfíìrì wáyà ti ń la nínú ẹgbàá wa mi tí àfáwà imam bukhari tí wọ́n gbà wá wọ́n jẹ́ kó yẹ wá wípé wọ́n lánà bí ní kuntu khallaftu fil bayti tibra minas tibra minas sadaqa anábì ní mo fílẹ̀ sínú ilé nígbà tí mo fẹ́ wá kírun góòlù kan nínú àwọn góòlù sàká fakari itu an ubayyitahu ṣùgbọ́n mi ò fẹ́ kí mi àti ọjọ́jọ́ sùn kí n sùn nulẹ̀ láì má pẹ́ fún àwọn tó ní tí a bá rí nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam yìí a rí ẹ̀kọ́ wípé sọ́dákọ̀ tó ń bẹ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tánábì fẹ́ pín ànábì ọ̀fẹ́ kó dijọ́ kejì iṣẹ́ olóore ànábì ṣe tara ṣaṣa ó tètè tí kì í olóore yẹn kó jáde síta ànábì ọ̀fẹ́ ṣe kíni o ànábì ọ̀fẹ́ tètè ànábì ọ̀fẹ́ kó pẹ́ lọ́wọ́ òun nínú ilé sallallahu alayhi wa alayhi sàmẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́yẹ lórí téèyàn fẹ́ ṣe ń gbà mí bẹ́ẹ̀ yọ fẹ́ fún ẹnìkan ní ni ó ti pinnu nínú ẹ̀mí rẹ̀ pọ̀ fún ó tún wá dúrọ̀pù ẹnu lé iye rẹ̀ tún fò ó tiẹ̀ tún kà kúmọ́ èyí tó o bá ti pinnu pé o fẹ́ ṣe dáadáa kan kéèyàn tètè lọ ṣe kéèyàn má fi falẹ̀ tọ́lọ́run bá ti fi sínú ẹ̀mí rẹ̀ dáadáa kan tó sì ṣe ń rọrùn fún ọ kéèyàn ó má fi dáadáa yẹn falẹ̀ àìmọye àwọn nǹkan míì nínú ẹ̀sìn tó ti dòdodo nínú ẹ̀mí èèyàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin mùsùlùmí mi ó ti dòdodo nínú ẹ̀mí rẹ̀ kó bojú ṣe é rògbòyìn tó wà ń bẹ̀ mí pé ẹ̀yàn bá tó bá di ọdún tí ń bọ̀ subhanallah ọkùnrin mi ó ti dòdodo lẹ́mí rẹ̀ pé súnà tí anabi sallallahu alayhi wa sallam tó pa wá láṣẹ rẹ̀ ó ní ìfáwò lìhìyà ká dànù gbọ̀n wá sí ó ti dòdodo ṣùgbọ́n yóò máa rò pé tó bá yá gbogbo àwọn nǹkan yẹn ni hadith yìí òun ló fẹ́ sẹ́dànù wípé má fi dáadáa tó o ti mọ̀ má fi dọ̀là tètè tara ṣàṣà kó o gbìyànjú láti lọ ṣe dáadáa náà ṣe olóore náà òun náà fi fi àpèjúwe bí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam bá anabi ṣe máa ń tara ṣàṣà láti lọ ṣe iṣẹ́ olóore. والحديث الثالث hadith ẹlẹ́ẹ̀kẹta anijabir radiyallahu anhu qala qala rajulun linabiyyi sallallahu alayhi wa sallam yawma uhud ara'ayta in kutiltu fa ayna ana qala fil janna فألقى تمرات كن في يده ثم قاتل حتى قتل muttafaqun alayhi nínú ẹgbà wa èyí tí a fa wa Jabir tí wọ́n gbà wá radiyallahu anhu kí ọlọ́wọ́n bá kí ọba ayọ́nu sí wa wọ́n ní arákùnrin kan lọ bá anabi sallallahu alayhi wa sallam ní ojú ogun Uhud ẹnìyẹn lọ bá anabi sallallahu lójú ogun náà ni wọ́n jọ wà ó ní ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run àrọ̀ ẹ̀yìta ọ̀wárí ni in bá a ṣe wà lójú ogun ọ̀nà tọ́lọ́n yìí tán bá pa mí síbi fa ayna ana níbo lọ̀rọ̀ mi ò já sí qala fil janna ànábì ní bọ́ ọ bá tán síbẹ̀ ọmọ àlìjẹ́nà ni ọ fa alqa tamaratin kunna fi yadi arákùnrin yìí bó ṣe gbọ́rọ̀ èso dàbínú tó kó sọ́wọ́ tí ń jẹun ni ọ̀rọ̀ èso dàbínú lélẹ́yìí ọba dalẹ̀ ọya súnmọ́ kọ́ọ̀tà ọba bẹ̀rẹ̀ sí ní jà sójú ọ̀nà ọlọ́run ó sì jà títí àtàkùtì tó fi tán tó fi pa ìyẹn túmọ̀ sí wípé bó ṣe gbọ́rọ̀ òun kò fi falẹ̀ ó da ogun tí ń bẹ lọ́wọ́ ẹ̀ lẹ̀ ó gbúrò àlìjẹ́nnà ó sì bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́ ṣiṣẹ́ tán tẹ́niyẹn fi tán sí ojú ogun ẹ̀sìn muttafaqun alayhi. hadith yìí òun náà ń sọ nípa pé bánabi ṣe sọ dáadáa fún ẹni yẹn ò fi kò fi falẹ̀ wal hadith rabi hadith ẹlẹ́ẹ̀kẹrin an abi hurayrata radiyallahu anhu qala jaa rajulun ila ila nabiyyi sallallahu alayhi wa sallam faqala ya rasulallah ayu sadaqati a'zamu ajra qala. أنت صدق وأنت صحيح شحيح تخشى الفقر وتأمل الغنى ولا تمهل حتى إذا بلغت الحلقوم قلت لفلان كذا ولفلان كذا فقد كان لفلان متفق عليه عن أبو محمد صلى الله عليه وآله وسلم إنه يبقى أبو هريرة kọ́lọ́wọ́n bá kí ó bá yọ́nú sí. wọ́n ní jẹ́ rajul ila nàbí sallallahu alayhi wa sallam arákùnrin kan lọ bá nàbí tí kàtíkọ́lọ́ bá ń bẹ́ẹ̀ fún faqala ya Rasulullah ó ní rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ayu sadaqati a'dhamu ajra èwo nínú àwọn ìtọrẹ àánú ló pọ̀ ní èwo nínú àwọn ìtọrẹ àánú ní rẹ̀ pọ̀ jùlọ tíyẹn bá fẹ́ ṣe ọrẹ àtinúwá èwo ńlá dáa rẹ̀ pọ̀ jù anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ò dá lóhùn kò fèsìn ibi tó rò pàánà bí ó fèsì sí nítorí pàánà sallallahu alaihi wasallam ọ̀jọ̀gbọ́n ni ànábì ànábì máa ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n ìtẹ́ni yóò máa rò ní pé bóyá sọ́dákọ̀ tàbá ṣe sígbá tàbá ṣe sáwò ànábì wá mú ìpìlẹ̀ kan wá ànábì ní anta sọ́dàk ìtọrẹ àánú tí ládàá rẹ̀ tóbi púpọ̀ òun náà ni kéèyàn ó ṣètọrẹ àánú kó o ṣe ọrẹ àtinúwá wà anta sahihun nígbà tí ó wà ní abarapá tó lálàáfíà. La شحيح تخشى الفقر شحيح هنا أي شحيح بالمال tí kò sówó lọ́wọ́ tiẹ̀ náà ó wọ́gán ò ní àní tó àní sẹ́kù ádámà náà ṣọ̀hìhùn tó ṣe wípé ìwọ náà ní bùkátà sówó. So sẹmọkẹgbà nǹkan méjì tá nàbí sọ yìí sọhíhun ṣẹhíhun sọhíhun ṣẹhíhun sọhíhun ṣẹhíhun hada min balagati rasul sallallahu alayhi wa sallam ìmọ̀rọ̀ sọ anabi sallallahu alayhi wa sallam èèyàn lè ní bùkátà sowó kọ́mọ lálàáfíà owó ń bẹ sùmọ́kù lálàáfíà. La èèyàn lè ní àlàáfíà kọ́mọ̀sì kìíní o kọ́mọ̀sọ̀wọ́ níbí yìí méjèèjì papọ̀ ó ní bùkátà sówó ó sì tún lálàáfíà wà takshal faqra kódà takshal faqra ìwọ̀n bẹ́ èyí tó ní lọ́wọ́ gan òun bẹ̀rù kó sì ọmọ ta ọ́ torí pé kò tí ì tọ́ ọ́ ná wà ta'mulul ghina ó sì ń lágbèyèlé pé ọ̀fẹ́ ní gbogbo táwọn ọ̀sán sálàmù sọ fún ábíyì náà ni pé nígbà tí èèyàn ò ní àní tó àní sẹ́kù ọ̀rẹ́ téèyàn bá ṣe ń gbà yẹn onílàdá pọ̀ lọ́dọ̀ lápèjúwe èèyàn ní five hundred naira lọ́wọ́. o sì rò pé five hundred naira ń àfi tó o bá ẹ̀ dáadáa ni ó fi tó ọ jẹun lójúmọ́ torí pé tó o bá jẹun jẹ two hundred naira láàárọ̀ tó o jẹ two hundred lọ́sàn-án hundred ni ó kù lálẹ́ ọ mánéèjì ẹ̀ ẹnìkan wá bá ọ ọ wà ní ìdákun torí tọ́lọ́n òun ò ní kankan tó ń wọ́n jẹ sọ pé tí ó wà sẹ́mi ẹ̀ nígbà tó ọlọ́run ṣàánú ẹ̀ èmi gan èyí tí ń bẹ lọ́wọ́ tèmi gan lóòótọ́ ó yọ tààrọ̀ ó yọ tọ̀sán ó yọ tálẹ́ ọbẹ̀ tì màmá nìjì ẹ̀ náà ni ọwọ́ àrò wípé ah èmi ní tààrọ̀ mo ní tọ̀sán mo manage tálẹ́ jẹun fún nínú ẹ̀ ọba fún two hundred naira ó kò èlò ọ manage hundred ní àárọ̀ lọ́sàn-án lálẹ́ irú ìtọrẹ àánú ìmọ̀ọ́nì tó ga ńlọ fi ṣe ó máa ń ní weight lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó máa ń tóbi ní ládàá tí èsì èyí tó ṣe tó padà máa ráhùn ìkótó bá ń padà ń lọ ń ráhùn gbàgbà kìíní kan kò jẹ́ kí n yó báyìí ẹni ò jẹ́ n yó báyìí <laughs> tó bá ti mọ̀ pọ́ mọ̀ ráhùn mọ̀ ṣe o ṣùgbọ́n tó bá fi lè ṣe tọkàntọkàn bẹ́ẹ̀ a'zamu ajran inda Allah ó tóbi lẹ́san lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹni tó ní fifty million tó donate five thousand naira ẹni tó wá ní fifty thousand tó donate five thousand naira ẹ rí wípé àbí ẹ tó pé ẹni tó ní fifty ẹni tó ní ten thousand naira tó ń wá donate one thousand naira ó ní ten thousand ó donate èlò one thousand ẹnìkan ní fifteen million ó donate five thousand naira ta ni tiẹ̀ pọ̀ jù ẹ́ one thousand torí pé one over ten one tenth tó ní òun ló donate ẹni tó ní fifteen million tó donate five thousand naira kí ni percentage yìí tó donate so idan ojú tẹ̀yàn fi ń wo ni kì í ṣe pé bówó ṣe pọ̀ àníyàn wo n tó yọ yẹn bó ló ṣe rí lára rẹ nígbà tó mú òun là fi ń mọ̀ wípé èwo ni ládàá rẹ ṣe kí ni òwò ni ó pọ̀ jù bákan náà anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi tí wọ́n tẹ̀síwájú wípé wala tumuhil ìwọ tó bá fẹ́ ṣètọrẹ àánú má ṣe lọ lára hata ìdá balagati alḥulqum títí hata ìdá balagati ruuxu alḥulqum awi nafs balagati nafs alḥulqum débi wípé ọ̀wá ń lọ dáadáa ọmọ dáadáa ọ̀dẹ̀ fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n ń lọ lára ọlọ lára títí débi pé jọ́tẹ̀mí wá fẹ́ jáde lára rẹ̀ tó ti dé gògóńgò báyìí ó wá bẹ̀rẹ̀ sí ní sọ níjọ́ náà wípé lífola nìkadà wọ́lẹ̀ nìkadà ilẹ̀ tí ń bẹ́ ń ọkọ mi ń ẹ lọ gbé fún àwọn ọmọ lẹ́kíó ká fi máa lọ ni gbogbo yẹn nígbà mi ti fẹ́ bọ́ ó kú ti mọ̀ wípé òun ò lè rí lò má ni kò ní ìdíkọ̀ sọ kì í ṣe tiẹ̀ náà mọ́ tẹ́lẹ̀ so yín ò ní tu màmá muttafaqun alayhi so n tí wọ́n fẹ́ kó yé wa níbí òun náà ni wípé ìtọrẹ àánú àbí dáadáa láadáa rẹ̀ máa ń pọ̀ nígbà tí a bá ṣe lásìkò tó yẹ ká ṣe kì í ṣe wípé ká wá fi ráre nígbà tó ti wá lọ tán ká wá sì sọ pé a fẹ́ máa ṣe alimubadaratu bilẹ̀ amali sọ̀liha ká tara ṣaṣa iṣẹ́ olóore mo fẹ́ ha alukur'an sórí tara ṣaṣa má waste time torí pé tó o bá ṣe kíá àsìkò kan ń bọ̀ tó o nira yìí mọ́ mo fẹ́ kí tara ṣaṣa tètè ṣe torí pé tó o bá yá àsìkò kan ń bọ̀ o nira yìí ṣe mọ́ àyè lè má sí mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ìran iṣẹ́ rí pátá téèyàn bá ti fẹ́ ṣe kéèyàn ó tètè tara ṣaṣa kéèyàn tètè lọ ṣe kéèyàn má fi dọ́là kéèyàn má fi falẹ̀ torí wípé ìmọ̀ fi nǹkan falẹ̀ nínú àwọn irinṣẹ́ èṣù ni tí fi máa ń ba sẹ́jẹ́ mọ̀yàn lọ́wọ́ so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́mọdé kí èso jẹ wá lérè àwọn tí a mú jáde nínú àwọn ahadith ètí a kà léni òun náà ní pàtàkì kí a máa tara ṣàṣà lọ síbi iṣẹ́ olóore òròjú ló bà tẹlòmíì jẹ́ òròjú ẹni exam wọ́n ní exam níjọ́ monday ti ń gbé ẹ̀kọ́ rẹ̀ máa kà ṣètò àwọn àwọn èwo ni ọ̀hún kà ń ni àdàdà jẹ́ kí n ṣe sọ́tọ́ bá di weekend ṣe àpòun sí monday ó bá di weekend in fact màá jẹ́ kó lé màá wá lọ dúró síbi kan gbà tó di weekend yẹn bó ṣe lóun ó ah, gbogbo ara ní tiẹ̀ ń rò bí òun kọ́kọ́ rẹ́sì díẹ̀ kó n sùn thirty minutes tó ń bọ̀ wá sùn thirty minutes yẹn tán àrò tí wàá lè pàtó sùn thirty minutes yẹn tán kò ní àdékùn ah, sáré wo orí nẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì náà kí n fẹ́ wo kíní kan information kan ó ṣèyùn fòdì bí wákàtí méjì njọ sábtì lọ wa ni yẹ bí sábtì ṣe lọ yìí sunday àgùdọ̀ ṣe nǹkan kan preparation odi yomul ahad ẹ oníjẹ̀dí kan yọ̀ lẹ́nu ó jókòó ó sùn ó ń lọ ń gbogbo ẹ̀ náà tún lọ wá ní a òru báyìí a gbọ́dọ̀ fi sùn ọwọ́ abo mi ó kẹsẹ̀ sínú omi wọn ò gbọ́dọ̀ fi sùn ọwọ́ ni ní tí màá kọsẹ̀ ní sùn náà sì bá wa jí bí aago méjì wá fèsì ẹ̀ sọ bó ṣe fẹ̀yìn lélẹ̀ báyìí. àsùnbà ni olójì bóyá kásùnbà tàbí àtọ́ sáré wẹ̀ ni a ah, jẹ́ kó máa lọ jókòó sínú kíláàsì vat kó lọ jókòó sínú kíláàsì so ìgbà tí yóò débẹ̀ wọn ní kẹ́nìyàn kan máa ti jókòó sórí ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ exam kónúkálukú tó lè jókòó sí ibẹ̀ wọ́n wá lọ jókòó síbi kan ọgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ nìkan bóò ní kí lọ́ọ́ kà kí lọ́ọ́ kà títí ọyẹ́ wọlé o. ẹ wo bí tí ṣe tọ́nu bá tiẹ̀ jẹ́rí tọ́ba wá jókòó sídi yóò àwọn kábàámọ̀ pé ah ní tó sì jáde yìí o tí n bá kà o mo lè má o ṣùgbọ́n wàá tí o ti kà ẹ wo bí ṣe tọ́nu òròjú béèrè béèrè béèrè tó n bá ti já tó ní irọ́ kò di monday kò di sunday gbé nǹkan báyìí náà bí mo bá kà báyìí náà tó bá tún di sunday náà màá tún kà náà èèyàn gbọ́dọ̀ máa gbára èèyàn làáfàá kan sọ náà ọ̀rọ̀ wípé. أطيعوا وجدوا ولا وأنتم إلى ربكم ترجعون قليلا من الليل ما يعجهون àfààní àtìrù ẹ máa tẹ̀ láṣẹ ọlọ́run bọ́lọ́run bá ti ní ẹ ṣe nǹkan ẹ tètè lọ́ọ́ máa ṣe é bána bí bá pa yín láṣẹ ẹ tètè lọ́ọ́ ṣe nǹkan yẹn má fi dọ́là wàjídù ẹ máa gbìyànjú ọ̀sẹ́ni tó mú nǹkan wá látọ̀run ọlọ́run fún wa lẹ́bùn bọ́ọ̀ bá lu ẹ̀bùn rẹ̀ dáadáa yóò parẹ́ mọ́ ọ̀la náà wàjídù ẹ máa gbìyànjú wàlá taksalu ẹ má ṣe máa ṣe òròjú wa antum ila rabbikum turja'un ẹ mà pọ́dọ̀ ọlọ́run ní gbogbo yín ó padà sí o fala fala fala fala tarqudu fala tahja'u ẹ má ṣe máa sùn fanfanfan fakhiyarul wara torí pé àwọn èèyàn gidi nínú èèyàn àwọn tí wọ́n mọ ìdí tọ́lọ̀ nítorí ẹ̀ dá wọn àwọn tí wọ́n mọ reason táwọn fi wà láyé qalilan minal layli ma yahja'un díẹ̀ báyìí náà fi máa ń sùn lóru wọn èyí sùn hahahaha bá ti bọ́ọ̀lù ẹlòmíì bí ṣe ń jẹun tán báyìí náà ibi jíjí ń jẹ kò ì gan bẹ́ẹ̀ ni ó sùn lọ sí bí ó ṣe sùn nígbà tí ó bá jí wọn ó ti ká sùn bá àtàkà kó tó dìde